صلى الله وسلم على رسول الله نبينا محمد وعلى اله وصحبه وسلم باب بيان اجر الحاكم اذا اجتهد فاصاب او اخطا عن عمرو بن العاص رضي الله تعالى عنه سمع رسول الله صلى الله عليه وسلم قال إذا حكم الحاكم فاجتهد ثم أصاب فله أجران وإذا حكم فاجتهد ثم أخطأ فله أجر ألقكم ولم ترى ولكم يعزكم ولكم محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم àti lórí ẹni tí ó bá fẹ́ dápátíwá nínú ẹ̀sìn ọlọ́run àbí gbogbo ẹni tí ní ọba máa sọ̀rọ̀ tí ó rò bí wípé ọ̀rọ̀ tó ń sọ òun sọ gẹ́gẹ́ bọ́lá wọn bá ẹjọ́ lọ́sẹ̀ ní kò ń sọ oníkàmọ̀ wípé oníkálukú náà ìgbìyànjú ni ó fẹ́ ṣe especially láwọn alámọ̀rí tí kò sí náà sọ fún kò sí pípé ọ̀rọ̀ ọba kan bẹ́ẹ̀ pẹ̀tó níwọ̀n àwọn báyìí nígbà tó sọ̀rọ̀ àwọn ìwọ̀sẹ̀lẹ̀ àgbègbè ìwọ̀ wípé ìgbẹ̀mí bẹ èèyàn sọ abájọ́ ọba ìdí ọlọ́fẹ́ pẹ̀lú gbìyànjú olùmọ̀lẹ́ ìgbàmí sì ń bẹ èèyàn sọ ìyàn ìsẹ̀lẹ̀ tọ́lọ̀ ọba ìlàjọ láyọ̀ ọ̀dá fọ́mọ rẹ̀ ó sọ̀rọ̀ nínú ẹ̀sẹ̀ ọlọ́mọba nìkan ọ̀dá tọ́tọ̀ bá wá sọ ẹ̀dẹ̀ni tí bá wá sọ̀rọ̀ nínú méjì àwọn afáàní pàdáwò ájúrò ìtìmáàní wà ájúrò ìsọ̀rọ̀mẹ́tì yóò gba ẹ̀san wípé ó gbìyànjú àtẹ̀san wípé nígbà tó tó wá gbìyànjú náà ó tó wá gbà gbàmí sí ẹgbẹ́ wọn lè gbé ìdájọ́ wá síwájú olùrẹ̀sìn ọlọ́run pẹ́pẹ́ ìdájọ́ wá síwájú olùdájọ́ tó ń ṣe ọ ti gbé báyẹ̀ ọ̀dọ̀ ní bóun ṣe dáa bí a máa ṣẹlẹ̀ kò tún máa fi ogun tí àwọn àbá àbá wí lọ́rọ̀ tán ní ah, báyìí lòfin ọlọ́wọ́ bá àlejò ọlọ́rin bẹ́ẹ̀ kò tún máa fi gbogbo ẹ̀ náà náà máa ń gbà á. èèmọ̀ yà àwọn nǹkan àmì ìdádájọ́ tó ló mọ̀ ó sọ pé à ah, ó fi ọlọ́wọ́ bá àlejò ọlá bí ó ṣe wí eré bẹ́ẹ̀ ní.

ìṣẹ̀lẹ̀ tí yóò tẹ̀lẹ́sẹ̀ yálà ó sọ ọ́ dáa ní àbóṣìṣọ́ kọ́là tó bá sì sọ gan ní ó tó kẹsàn-án. Ike ogun táwọn olùmọ̀ àbólùdájọ́ tó fi ọlọ́run máa ń sọ ń yé sọ lásán lórí ìgbìyànjú tí làákàyè wọn lọ báyìí tí ó lọ báyìí. Ẹbí làákàyè bá lọ báyìí tó lọ báyìí tó wá sí ìgbìyànjú náà lọ ẹ̀sìn ọlọ́run bá àti ìwà ọlá kọ́là tó tó ń gbà ń yọ ní ájúrò lè ṣe àrẹ ẹ̀sán wípé ó ṣàkíyànjú ṣùgbọ́n ó wáyé ìbáta lábẹ́ ọ̀rọ̀ yìí ó ní àwọn àbá sọ wípé lẹ́sọ̀ kó lò wọ́n ti tẹ̀yìn ilé mọ̀ṣẹ́ kì í ṣe gbogbo ẹni bá gbìyànjú ní ọ̀rọ̀ náà àdúgbò ẹni alọ́ba ó dákun ṣàlàyé àdámà yọ̀rọ̀ Inshallah. olùdájọ́ náà. tí ó tọ́jọ́ ìṣẹ̀lá ọ̀la àlejò ọ̀la wọ́n ní irú oúnjẹ ọ̀hún ọ̀hún owó ṣòwò wọn lọ kó pé ọjọ́ tẹ̀lé tọ́lọ́ ọ̀la àlejò ọ̀la ti sọ lórí àwọn ọ̀tọ̀ wípé wàlá tẹ̀kú lórí máa tọ̀sífù àlùsí láti kó wọlé bá kan fẹ́ gbà nípa àmàṣe mẹkáníìkì ẹsẹ̀ amọ́tò kan ló wá ní mọ́tò ní ń tu ní wá ń tu ẹsẹ̀ ránṣẹ́ màtáàkì wá ní wọ́n ti tú padà wá tu dáadáa kò ṣe é mi ṣe é kìnnìkì tó wọ́n dà ìṣèhádì àwọn tí wọ́n ní iṣẹ́ bóòlù àti ìgbàgbéyànjú ní ẹ̀sìn ọlọ́run ọmọkùnrin tí ó kò gba ẹ̀sán méjì láti jọ́sí tí ò ní lọ ìyá gba òfin ọlọ́wọ́ bá lọ́sọ̀rọ̀ láàrín wọ̀tàn àdá àdá ọ̀sán ọ̀rọ̀ ọ̀sán